أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم innaka hamidun majid adápẹ́ fún ọlọ́run ọ̀tọ́rọ̀ alékún ìkẹ́ àti ibẹ̀ fún anábíwa muhammad sallallahu ta'ala aléhi wasallam kíkẹ́ náà kí o máa bá àwọn sàábí anábíwa muhammad àwọn aráalé anábíwa muhammad àwọn afárá musulmi tí wọ́n ti lọ tí wọ́n ti kú kọ́lọ̀mọ́rọ̀ kẹ́ wọn àwọn òbí wa wọn àwọn tí wọ́n ti kú kọ́lọ̀ tó bá wá kẹ́ wọn kọ́lọ̀ kí ó kà wá náà fún ẹni ìkẹ́ àti àwọn ọmọ ìyá wa ní mọ́ṣáláṣí Nasrullah ní ìlú Atlanta assalamu alaikum wa rahmatullahi wa barakatuh gẹ́bí tí ẹlẹ́bí tí àwọn ìyá wa tí wọ́n fi òní ní pé ọ̀rọ̀ tí a bá wa sọ ni ó máa dá lé lórí islamic rulings on wills and bequests ojú tí ìsìláàmù fi wo in tí wọ́n ń pè ní will àbí in tí wọ́n ń pè ní bequest inú tọ́lọ́wọ́n bá àlékí ọládámọ́ ọmọ ènìyàn ní wípé kò sáwáyé tí ò ní kú kò sì sí ẹni kú tí ò tí wáyé àti kú àtayé àbíká ní àti kú àti sísẹ̀ mí wọn ò lè jọ fira wọn lẹ̀ gbọ́n tá bá ti lè fi ìsẹ̀mí ròyìn la lè fi kú ròyìn àfọlọ́wọ́n bá nìkan ṣoṣo ọlọ́wọ́n bá nìkan la lè fi ìsẹ̀mí ròyìn rẹ̀ tí kò tọ́ fẹ́ nìkan nínú ẹ̀dá ọlọ́run kó fi kíkú ròyìn ọlọ́wọ́n bá nìkan ọ̀la bí a bá wà láyé ọ̀gá tọ́pọ̀lọpọ̀ èèyàn fi ń bẹ lórí ilé ayé ni wípé ayé kádàmú kápò nkájọ ni bó ti ẹ̀jẹ́ pélé yìí nìkan kọ́ ni bíbẹ láyé wá túmọ̀ sí wọn sì kọ́ ni tá a lè pè ní pàtàkì wíwáyé wa mọ́nà tọ́pọ̀lọpọ̀ èèyàn lónìí tó fẹ́ lè translate gbígbáyé sí ni pé mo gbọ́dọ̀ rí nǹkan ṣe dáwọn èèyàn fi ń fẹ́ máa tú ìrí nǹkan ṣe sí ni ìrí nǹkan kójọ ìní dúkìá mi náà fẹ́ wáyé mo fẹ́ bá wọn kọ́lé mi náà fẹ́ wáyé mo fẹ́ bá wọn rálẹ̀ mo fẹ́ wáyé bá wọn ra mọ́tò mi náà fẹ́ wáyé mo fẹ́ kówó tó pọ̀ kó wà ní àkáǹtì mi ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sáburú kéèyàn wáyé kéèyàn acquire properties kéèyàn ní nǹkan ó tọ́ka sí pé mi mo ní ṣùgbọ́n tí èèyàn bá ti wá kú kò sẹ́ni tí wọ́n ń sin má pọ́pátì rẹ̀ kọ́dà bẹ́ẹ̀ nìkan bá ní à èmi tèmi kọ́ òun nìkan ló ń ṣe wàhálà pọ́pátì òun òun sì fẹ́ kí wọ́n sin òun má pọ́pátì òun ní túmọ̀ rẹ̀ ní kó mẹ́ta owó èsì ẹ̀ ni. gbogbo wa ni ni ó jẹ́ wípé ń tá a láyé àwọn nǹkan ni ó máa jogún ẹ̀ àwọn àkàwọ́ define ilẹ̀ wọ́n ní land wọ́n nílẹ̀ jẹ́ nǹkan níní nǹkan táwọn nǹkan ní lánàá táwọn nǹkan wá ń ní lọ́wọ́lọ́wọ́ lónìí táwọn nǹkan tó pọ̀ tí wọn ò tí ìdí ń bọ̀ wá ní lọ́la títí máa pín tèmi àti yẹn kọjọkọjà fìlà tí ń bẹ lórí tèmi àti ìjáàbù tẹ́yìn náà wọ̀ tọ́lọ́n bá pọ̀ pé kú dé lónìí ó ti kó ń tèmi ó ti di tàwọn tí ó tún máa tún ayé ṣe lẹ́yìn àwátá ní nítúmọ̀ wípé bàbá ń sọ̀rọ̀ wills and bequests ojú direction ni ká máa fi wò ó lọ ká máa fi gbọ́ yìí èdè will and èdè bequest kìí ṣèdè ṣẹ̀ríà ṣùgbọ́n tá a fẹ́ fi sọ̀rọ̀ lónìí kódà kìí ṣèdè yorùbá náà tá à ń lọ ń sọ bó tẹ̀ jẹ́ pé òun ni èdè tó gbajúmọ̀ lẹ́nu yorùbá lẹ́nu wa lónìí àwọn tí wọ́n gbé kẹ́límà yìí lẹ̀ ó ní tí wọ́n gbà lérò nígbà tá a bá ní will will will alákọ̀ọ́kọ́ sàlàyé fún wa níbẹ̀rẹ̀ ìjòkúrò ní what is a will what is a bequest and what are other related terminologies that are used in connected or in connection with the word will and bequest. a wá fi túmọ̀ yẹn a wá fi tú kí ni àgbọ́yé ṣọ̀ríyà tó ṣe di translation of will ó bá ń tí ṣọ̀ríyà pèpè sí ni àbí ó ní a kind of a need for the modific, uh, for, for the modification. A will tabalawo Black's Law Dictionary tí ó jẹ́ pé àwọn náà ni ìwé tí ó ṣàlàyé àwọn èdè òfin. Tí wọ́n pè ní will, wọ́n ní is the legal expression of an individual's wishes about the disposition of his, of his property after death. Will ni legal expression. Gbólóhùn téèyàn sọ tó ní agbára òfin nínú awáwọ kí ló ń tọ̀ ń sọ ó wá jẹ́ pé tí ń sọ ni pé ó fẹ́ ṣàlàyé pé in tó ní dúkìá tó ní kábọ̀ ń pin báyìí ká dispose ẹ̀ kókò ọdún ayéwò ní tí ò bá wí ni pé kí wọ́n dispose ẹ̀ kó nu ọwọ́ òun kò sáà lè kó lè kú pẹ̀lú tó ní. so yóò ní káwọn èèyàn tó ń dispose in tó ní lẹ́yìn tó ń bá kúta fáwọn èèyàn èèyàn kan tí ó mention that the definition of will bequest in here a bequest is an act of bequeathing something to somebody by will a bequest is a resultant effect of a will will ni kí mo fẹ́ ní kí ẹ bá mi pín lágbàbá ẹ bá ń pín dúkìá mi fún lágbàjá àpòtíwá wùlì tán wọ́n ti wá fún lágbàjá ní tí mo ní kábà ń fún ní tí wọ́n fún ó ti di bíkú ẹ̀fà níkẹ̀lé wùlì mọ́ lápèjú ibi abáyọ̀ ní èmi ni mo ní ìgbà sí ìmẹ̀láyé tó tó wá mo tó wá make a verbal expression or a written documentation wípé tí má ti kúńtà o èèyàn fún ní báyọ̀ mi yìí tí n bá padà wá kú báyìí èyí kò ní kò jẹ́ fún wáṣẹ̀ náà ó ti jẹ́ bí quest èyí tí mo gbé kalẹ̀ kí wọ́n fún lágbájá sí ìbákúmọ̀ that is the meaning of big with these two meanings a lè má ní issue pẹ̀lú ẹnu ṣọ̀ríyà a lè pẹ̀lú ẹnu ṣọ̀ríyà pé pé nípa fẹ́ tú nípa ohun tí ṣọ̀ríyà ń pè ní wọ̀síyà that is translated as way over bẹ̀rẹ̀ súnmọ́ra wọn níbi tá a ti ní problem ní pé a will and a bequest in the, in, in the uh, legal term of àwọn tí wọ́n gbé kalẹ̀ ìtumọ̀ rẹ̀ ní kíkẹ́ ni tó ní property ó sàlàyé bóò ni wọ́n ṣe pín gbogbo property hùn tí bá ní ilé mẹ́wàá lápèjúwe ẹwà wílì pé ilé mi mẹ́wàá yìí kọ́ ẹbà fún lágbájá tí bá ní property tó pọ̀ mọ́tò mi tó pọ̀ yìí kọ́ ẹbà fún lágbájá So you said that Kenya will the whole of his property to whoever he may will it for. Ele itapsharia. Ita problem here. Elekebia is willing, that willing part of a property ni wọ́n be define ẹ̀lẹ́sà wọ́n ni wọ́n fi gbọ́ yé sí ni a lè má ní issue pẹ̀lú the the definition báyìí but tẹ́lẹ̀kẹ́jọ́ fẹ́ wíìlì pàṣẹ kọ àgbọ́yé wíìlì ọdún àwọn tí wọ́n máa ń wíìlì kí gbogbo ń tèèyàn bá ní kọ́ ní olóyìn ọ̀ǹda fún àwọn tí ń bọ̀ lẹ́yìn kí wọ́n tamani ni so the expression of will and bequest bí ó ṣe túmọ̀ nìyẹn ṣùgbọ́n ṣàríyà náà tako pé bíyàn bá fẹ́ kú àbíyàn á rò pé kò sígbà tí kúrò sáà ní ẹjẹ́ kéèyàn mú ọ̀rọ̀ wá pé lágbájá ẹ bá ń fún ní nǹkan báyìí nù tèmi ẹ bá ń fún táàmẹ̀dúrà ní nǹkan báyìí kọ́kùn sáà gómìnà ṣàríyà Islam so àgbọ́yìn náà láàmà lò the definition of will here and the bequest ọ̀nà làá máa lò with sharia modifications so sharia modifications yẹn láàkà fi ṣàlàyé pé when we mean will and when we mean bequest it may not necessarily mean the exact uh, legal meaning of will and bequest in the modern law so to say so after this the word will and bequest only its sharia nomenclature The Sharia nomenclature for will and for bequest is al-wasiyya. That is the Sharia name. I mean, the Islamic name for will and for bequest is al-wasiyya. And that is why we, we can refer to ourselves, ourselves to the Quran, to Sunnah, where the word al-wasiyya uh, can be gotten. But you can't get it uh, as the word will or bequest in Islam except if it is translated from the word al wasiya So after this, the question is, what is now the definition of will in Sharia? What is the definition of bequest in Sharia? Ẹlẹ́bìn tá a sọ pé ìtumọ̀ tí a fún will lẹ́ẹ̀kan is not far from the meaning of the legal dictionary àwọn tọ̀hún nípa will bíta kàti ní ìyàpẹ̀ ẹnu díẹ̀ ní pé ẹni tó bá fẹ́ mẹ́tò willing láwùjọ tí ò sí ẹyẹ yíè e sáwùjọ Islam is willing or he or she is willing uh, the world of his or her property which is not allowed in Sharia Islam so iná wọ́n ń pè ní wíìlì Sharia Islam wíìlì Sharia Islam al-amru bit-tasarrufi ba'da al-mawti أو التبرع بالمال بعد الموت a property owner kó فهو for whoever will live after him or her pé tí ma ti part of my property this part of my property should be gifted to so so and so pé mo nílẹ̀ kan níbi kan I have a car I have a money in social account and this car this money This land, for example, Moti bequeathed, I, I bequeathed it for so, so, and so. Eléyìí ni tíṣà yá ń pè ní wàsíyà. So, tó mìí pé we are actually meaning willing a part of the property, especially if the uh, will writer has heirs that would inherit him or her when he is no more. So, Mùsùlùmí ò nílò ń fẹ́ wíìlì gbogbo property but the just meaning of will ni pé kó yọ̀ǹda part of his or her property fáwọn tí wọ́n á sẹ̀mí lẹ́yìn rẹ̀ as a gift. n tí ó yàtọ̀ láàrin gift tá ń pè ní sọ́dákọ̀ àbí tá ń pè ní hibà ni pé sọ́dákọ̀ hibà and wàsíyà they are in essence the same things bákan náà ni wọ́n. it is said to be a owner of a particular property is, is gifting it out to another person. But ìyàtọ̀ tí mẹ́lá àrin wọ̀ sí ìyà which is not translated as will ni pé will will not take effect until after the death of the donor. So àti will ni àdísọ́dá kan ni àti wọ̀ sí ìyà ni a lè presume pé they are all donations. Ẹ̀bùn ní pé inú tí mo ní nǹkan I donated it and giving it out to so so so and so. But fún hibah which is uh, uh, meant to be a gift or fún sọ́dákọ̀ which is meant to be charity in máa ń ṣẹlẹ̀ when one is alive. But if one gives out something whereas the beneficiary only stands to benefit to benefit it after your death then that is not either hiba that is uh, charge uh, donation nor sọ́dákọ̀ charity. Ó ti di kíni ó ti di wọ̀síyà yẹn ni àtọ̀fí mẹ́lẹ́ àrin will wasiya and hiba they are all meant to be a donation taken out from a particular property of its owner tẹ́wọ́ send their salome but the resultant effect i mean the uh, effect ti pé mo ní mo fẹ́ yọ̀ǹda nǹkan tí mo ní ìfún lágbájá kò ní take effect in the case of hiba which is gift in the case of uh, sadaqa òun sì sáré tí nígbà tí ẹ bá ń bẹ láyé ní ó tẹ̀kì fẹ́ màtí àbá ti wá kún kọ́ òun ni will ya tẹ̀kì fẹ́ uh, that is the definition of will ní ṣókí àlàyé will nìyẹn níta yọ̀ǹda nù property wa wípé tá àbá ti sí máa ó kí lágbájá kó ní access sí that is the meaning of will ní sọ̀rọ̀ Islam kí ni ìdájọ́ will kí ni ojú tíṣà yà fi wo will tàbá ní kí lójú kí ṣàrí àfiwò wílì ní oní is it halal for, for someone he just gives out some of his property that after I'm not living it is going to be owned by so so and so so tó kéèyàn kéèyàn pass off of our property for someone that is going to live after you ojú wo ni ṣàrí àfiwò is it halal is it haram is it mustahab recommended is it mustahab yani wajib is it lọ́nà yani ìjámẹ̀ pé kíyàn yọ̀nda apá kan nù tọ́lọ fún yàn ó bófin ọlọ́run bá mú o ẹ̀sìn ọlọ́run dá ló pèpè sí lákọ̀ọ́kọ́ ìpẹ́yìn mẹ́rin tọ́lọ ń ṣe fún yín tọ́lọ ní ẹ̀rí ìka kó dọ láyé ẹ lè rí ibi yọ̀nda fáwọn tí bí àwọn ò ní tó yín tó pé afẹ́bìrì ẹ̀dẹ̀ fáàkì ni willing it's a contract of benevolence kí mo fẹ́ sàánú ni so ìsánú àwọn tí ó fẹ́ wá tí ó sẹ̀mí lára lẹ́yìn yìí Islam sì gbà wá ní àjò kásàánú àwọn tó náà bẹ̀rẹ̀ àríkẹ̀ ọlá fún káfàwọn tí so káfàwọn fẹ́ give out part of our property to uh, someone that will live after us eléyìí ò takò ṣàyà Islam wọ́n dà Islam pè gbèsè ni pépé ẹ̀yọ̀ǹda part of ntọ́lọ́mùbùn yìí fáwọn tí ó wà lẹ́yìn yìí pé ká máa ṣe ká máa sàǹfààní pẹ̀lú ẹ̀tẹ́ ìbásímá títún kí àdáde ṣe ó lè mi lọ one of the means kéèyàn ó fi máa jẹ ládàá pé yàn ṣe rere ọ̀pọ̀lọpọ̀ mí rò bí wípé tíyàn bá ń bẹ láyé nìkan lèyàn máa ṣe dáadáa bàtà ń bẹ láyé à ń sọ́lákà ọ̀rọ̀ èèyàn à ń bá ọ̀rọ̀ lówó à ń náwó tí wọ́n lọ́lá sí à ń sọ àwọn these kinds of sọ́lákà akúnlọ́nà míì ta tún lè fi máa rí reward sọ́dákọ̀ even after we are not more living And the only means through which we can have rewards of sadaqah is by winning irresolutable wills. Àwọn ṣe dáadáa pé for my own property, ilẹ̀ báyìí ẹmọ́kọ̀ ẹmọ́kọ̀ every commercial thing. By doing so, tí èèyàn bá ṣe ń sẹ́, tí èèyàn bá ṣẹ̀ nímá, all need a cause to have a reward. Yóò máa bẹ lọ́ndà sọ́dọ̀ ọkọ̀ tó ń jẹ àríyà because nígbà tó kú tán kọ́ tó bá ń try àti utilize that bequest that you have bequeathed right before you left àwọn èèyàn láǹfààní tọ́lọ̀ má gbà lọ́wọ́ yẹn kọ́ ọ̀nà míì tẹ́yìn ó fi máa rí ládàá ní wílì láǹfààní rẹ̀ yẹn especially for someone who has property willing tẹ́yìn will bequeathing is more recommended for someone who has property You inú sọ́ọ̀tì bákọ̀ọ́ ayà 180 ọlọ́run ní kó ti bá àríkò mú kutiba alaykum idha hadara ahadakumul maut a ṣe lára àyàn fún yín ẹ̀yin mùsùlùmí tí kú bá ti kalẹ̀kùn lé anybody nínú ẹ̀yin mùsùlùmí tí ọ̀tíríkà ah, àsìkò kú ti fẹ́ tó a ṣe lára àyàn fún yín in taraka khayran when you left much money khayran bí àwọn àfáà ní túnmọ̀ rẹ̀ ni tẹ́yìn bá fi owó tó pọ̀ lẹ̀ títí wọ́n wípé ẹni tí ó bá jẹ́ wípó ní property kó make a will before his demise ó wà more recommended ọlọ́run bá ó fẹ́ kó gbójú kó mójú tó ojú ẹni tí ò ní nǹkan kan lọ ìntẹ́lọ́kà ọ̀yọ̀rọ̀ tó bá fi dáadáa lẹ̀ ta tún bí sí òfòwò tó pọ̀ lẹ̀ ọlọ́ni kí ló sọ̀rọ̀ yà fún àlèwọ̀sí ìyàtò lè wà nìdẹ́yìn you must will something to your parents. lápèjúwe pẹ́rẹ́ǹtì yín tọ́lọ̀ ní kí ẹ̀ka ara wáyé wọn ò tí ì lọ hajj. wọ́n sì mọ̀ kí á ìgbà tí mo fẹ́ kú yìí the city wọn wáyé dáàdì yín ò tí lọ hajj. you can make a willing pé when I am, I am no more for my property ẹ try kẹ ẹyọ portion kan lẹ̀ ń bẹ̀ kẹ ẹ fi rán mami mi lọ sí hajj kẹ ẹ fi rán bàbá mi lọ sí hajj you know, to your case. This is going to be will, but the execution of that win will be after the death of the willer. So eléyìí kọ́ ọlọ́run ni ó ṣe ọ̀rọ̀ àyàn fún yín tẹ́ ẹ ṣe àsọ́ọ́lẹ̀ dáadáa nípa ń tẹ́ nínú property lil walidayn for your parents wal aqrabin àwọn tó sún yín tó súnmọ́ yín gan your kid and kin ẹ̀sàsọ́ọ̀lẹ̀ dáadáa bil ma'ruf lẹ́yìn tí ò ní takú ṣàríà haqqan 'ala al ìníwà síyà kẹ́yìn tó kú especially fẹ́ni tó bá lówó tó pọ̀ ọlọ́run ní ọ̀ràn yàn ní fáwọn tó bá pààyàn lọ. this aya tá a kà yí ní a lè pè ní authority willing the evidence for willing the evidence that recommends willing that male willing is recommended as Ayah Karim. Or oh, they were direct. That Allah mentions the word al wasiya. That Allah make it conditional fún yẹni tí ó bá ti ẹ̀ ní owó tó pọ̀ ẹ̀ntọ́lọ́ká kọlẹ̀wà. So ayà yìí, àdàwọn ayà mẹ́ta kà tọ́lọ̀ má gbà wá láyé. They are the authorities for willing. They are the evidence supporting the legislation of willing lápèjúwe sọ́ọ̀tù nìsà lọ́lọ́mọ sí pawá láti pé lápin ogún tá ti táwọn òkú bá ti kú tán ọlọ́run wí fáwọn tá a pin mi ń bá àdìwọ̀ sí ìyá tì ní òsì ìdíyà after you have executed the will he has bequeathed mi ń bá àdìwọ̀ sí ìyá tì tó súnà bí ha after you, were, you, you might have, they might have executed the bequest or the will that you bequeathed before you left. من بعد وصية يوصينا بها من بعد وصية يوصى بها. So, àwọn ayàtàkà yíkọ́, ó fi rin ilẹ̀ wípé ká ṣe wíìlì ká kọ̀ nǹkan lẹ̀ nípa bó ni wọ́n ṣe bá wa pín pọ́pátì wa ẹ̀sìn fọwọ́sí. Látàrí The next question is, what is the reason for its legislation? لماذا شرعت الوصية? Why does Allah want someone to will or to make a will before his death night? Ọlọ́ ní àwọn àbá ní abáníká wo reasons behind the legislation of will ó pọ̀, the measure of which we have just said before now. Ó ní pé a lè fàyẹ́lẹ̀ fún ẹni tó ti kú to still benefit from part of what he has uh, labored for when he was alive. lẹ́mí olówó tó pọ̀ tó bá ti wá gbọ́ pé really is the only way after you have uh, best good children inú àwọn way tó fi lè fi orí ládá táwọn máa fi orí ìwọ́dù ni pé when you will from your property a will for a charitable ways for a charitable, for charitable means pẹ̀lú yìí kọ́ ọ̀nà tí yóò tún rán fi gba aládàáni imagine pé kẹ́ tó kú ẹwọ́ lè pé for my own property ẹ̀kọ́ mọ́sálásí bẹ̀ for my property ẹ̀kọ́ lè wé tí wọ́n máa kéwú tí wọ́n máa kàwé ń bẹ̀ for my property ẹ̀mú ọmọ òrukàn mẹ́wàá kẹ́ ẹ máa sanwó iléèwé rẹ̀ ilé kéwò rẹ̀ lóṣù ní gbogbo time and they are The after then you can now share the remains based on last injection. So in tí wọ́n yọ kú ọmọ yẹn it is like ọgbìyànjú láti you are benefiting yourself. Ẹni tó bá gbé ńkúlọ́ tó bá kọ wú ìrìnlẹ̀ you are not actually benefiting the recipients the beneficiaries you are benefiting yourself. So you pay ládàá tí ń bẹ níbi will tọ will yẹn the more people, people benefit from the will from your from the bequest the more you you stand to to tell the yours. ṣe lè kọ́ inú àmì tá a fi mọ̀ wípé will nǹkan iṣẹ́ rẹ̀ tó yẹ ká mójútó ni o. Nàbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ni máa haqqu muri'in muslimin la shay'un yusi fihi يبيت ليلتين إلا ووصيته مكتوبة عنده as the Mariba just said before the beginning of the program nípa àlẹ́bà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní gbogbo mùsùlùmí kàláyé kò tọ́ kéèyàn sùn lónìí lọ́la tó sì ní pọ́pátì tó wà wílébùlẹ̀ gbogbo ìgbà kanú ayàlẹ́ kẹ́ni pé ìntánọ́ká kọ̀yọ̀nù if he left behind property i mean much property tí a lè fún yàn ń bẹ̀ ó wá ní property that you can will or wá will it and you are living for more than two three days and tó sì ń wò tọ́ in ni pé if you have a property that ó lè ó lè will from it for some beneficiaries then kò tọ́kì yàn wà for more than two three days láì ní jẹ́ pé ní òwúlé mẹ́ta eléyìí kan ìmẹ́nu àwọn ọ̀rọ̀ tí ó sàlàyé nípa wílẹ̀ fún wa náà ilé kí ẹ lọ sí next uh, point of the lecture kinds of bequest àwọn ọ̀nà mélòó àwọn ọ̀nà wo ni wílì pèsè àwọn àfáà nínú sọ̀rí Islam believe that bequests are of three types ìran mẹ́ta ni wílì ìran mẹ́ta ni bequest èyí tá fi ilẹ̀ tá ní sàlàyé bó làwọn èèyàn fi benefit inú property wa tàbá kú one we have a recommended bequest the recommended because it's not wajib it is compulsory except like a shame. What are the examples of recommended bequest? Ẹgbẹ́ ọ̀gá àlejò ọlá fún olówó tó pọ̀ tí àwọn tó sì fẹ́ jogún rẹ̀ they are also okay is okay is rich and is living behind a rich head in tó tọ́ fún tọ̀hún ni pé kó mú nínú tí ọlọ́run ọba àlékè ọlábùn kó bí kú ìṣẹ̀ fáwọn tí ó sàǹfààní among the recommended bequest oníkéyàn ní ẹ̀mú náwó mi ẹ̀fẹ́ kọ́mọ́sálásí it's not compulsory is recommended. Among the recommended requests, oníkẹ́ni ẹmú lówó mi ẹba ń fi kọ́ kànga fáwọn àdúgbò báyìí báyìí báyìí is recommended request. Among the recommended requests, oníkẹ́ni lówó mi ẹba ń yọye báyìí lẹ̀ fún dádì mi kí wọ́n lọ sí hajj to not compulsory is recommended. Inú owó mi ẹba ń yọ báyìí lẹ̀ fún mami mi àti dádì mi kí wọ́n lọ sí hajj is recommended. Ọdún tí mo fún for ten years, mẹ́ta àwọn mami mi àti dádì mi kí wọ́n máa pa ẹ̀nà léyà nínú owó mi bá ń yọye báyìí lẹ̀ tí ó tó pẹran rẹ̀ for ten years fáwọn dáàdì mi àti mami as long as they live even if they don't live ẹ máa pẹran yẹn for their names that is a recommended request nínú recommended request yeah nínú owó mi ẹ bá ń wá mùsùlùmí márùn-ún ẹ bá ń sponsor rẹ̀ from uh, nursery to university education wọ́n àwọn ọmọ gbogbo tó bá sí ìwé náà tó kọ́ àbíkéwú tí wọ́n kọ́ ṣe ní dáadáa láyé you stand to benefit from it. So these are unrelated uh, examples that are called. They are examples of recommended requests. Téèyàn bá bequest yẹ kéèyàn tó kú. This bequest, a bequest yẹ kálukú kọ́ ó da ó sì fún wa lára tó Sometimes there are some that are termed to be obligatory uh, eh, bequest. Kíkìyàn tó kú ti sọ obligatory ọ̀dí that you make a particular bequest. So for gbọ́dọ̀ bequest pé eh, nínú you know, o, you must set this out and out. And on méjì ni obligatory bequest fi wá. Ẹni tó bá jẹ gbèsè, ó sọ̀rọ̀ àyàn kí ó draft a will that will the scroll, the numbers, and the information about his death. Ele ọ̀rọ̀ ìyàní kò dá kí Mùsùlùmí kú while he has many deaths of, eh, to, to give out kó mọ̀ wá fi sínú wíìlì bí pé kò ṣe dára fún ìyàní. So kí ni a bí kú sí gbèsè téèyàn jẹ sínú draft pé ẹyẹ èèyàn mi mo jẹ lágbájá ń gbèsè o tàbí ẹgbẹ́ gbèsè o that is compulsory. It's not a comment, it's compulsory àwọn wa ní gbèsè tí ìyàn lè fi sínú draft of a will ọ̀nà méjì ni inú kó jẹ́ gbèsè tí ìyàn jẹ́ lọ àwọn ìlú kí ìyàn máa ń jẹ́ ọ̀n gbèsè ìyàn máa ń jẹ́ ọlọ́n gbèsè ọlọ́run náà sì máa ń gbé máa ń béèrè gbèsè tí ìyàn bá jẹ́ kódà ọlọ́run ní òun wà more that you pay his own debt the same way you pay the debt of mankind. lọ́gbà Muhammad sọ̀fẹ́là ọjọ́ kan arábìnrin kan lọ bá nàbì lójúṣe ọlọ́run dádì àwọn jẹ ọlọ́run ní gbèsè àwẹ̀ oṣù kan that he made an oath that if Allah should give him something that he would fast for a month. Unfortunately for him, he was unable to make the fast before he died. Now the daughter now went to the prophet asking him, wípé Odisi Ọlọ́run, my mother, Bami Aga, I mean, brother, my father, wípé ó jẹ ọlọ́run ní gbèsè àwẹ̀ oṣù kan can I repay it for him can, can I make the repayment of the fasting tí bàbá mi àbí tíyá mi jẹ ọlọ́run the poet was not so direct in the answer anabi ni I want to ask you a question and based on your answer I will give you the answer of your own question kí ni bẹ́ẹ̀ dáná bẹ́ẹ̀ arákùnrin yìí anábìnrin ṣé tí dájì rẹ àbí mami rẹ bá jẹ èèyàn lówó àkóńtì kọ́ọ̀dì yàtàwó will you repay it she said yes i will dájú lábẹ́ dájú má jẹ èèyàn lówó and i have the capacity to make, to make the repayment i will do that anábìnrin bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọlọ́run a gbọ́dọ̀ san gbèsè tiẹ̀ náà so bí èèyàn bá fẹ́ kọ wíìlì nínú àwọn wíìlì tó wà compulsory tàbí ní compulsory bequest o ní kí èèyàn bí pírísì pé mo jẹ ọlọ́run gbèsè bí kí ni ẹni tí ò lọ hajj and he was capable to make the hajj kò wá lọ hajj until he died gbèsè ni tí ó bá rí kígbà tó fẹ́ kú yẹn kọ́ ohun ò lè rí hajj ṣe he must make a big quiz in his draft wípé ẹ bá mi lọ sọ hajj mo jẹ ẹni tí ó jẹ́ lọ́wọ́ níta fárọ̀ for example ẹni tí ó búra pé wallahi òun ò ní ṣe that someone just made an oath pé wallahi tí bá wọlé rẹ kí n kú ẹni máa sọ rẹ̀ wallahi tí bá kí ọ kí mẹ́jẹ̀ yàmá wallahi ní kí ọ he has made that oath And after some days, àwọn ìyájọ́ pè wọ́n nílé mẹ́rin bára ẹjà máa ẹ̀sùn bára ẹjà. Wọ́n bára ẹjà máa, ìbára fámílì náà ní ọya kí. Ó wá kí ẹni tó lóhùn ní kí. Good, we won't, we won't say you shouldn't greet him again. We will tell him go and greet him. Go and greet her. But for you greeting him, after you have vowed not to greet him, ó ti jọrọ ní gbèsè. Ọ̀tí dára kà fárọ̀ kọ fún aláìní mẹ́wàá lóúnjẹ àbí fọ́sílì ní ìdá kí ọba ẹ̀mẹ́ta àmẹ́lìnà ní ẹjí fọ́sílì ọlọ́mọba sọ́rọ̀ sọ́tọ̀ mẹ́ta wípé innama yu'akhidukumullahu billaghwi fi aymanikum pé àwọn àyèmẹ́nù tí ìbúrakẹ́ ẹbú tí la yu'akhidukumullahu billaghwi fi aymanikum walakin yu'akhidukum bima aqadtumul aymana pé àwọn àdéhùn that the vow that you made normally the full effects of the vow fakafaratuhu kàfàrà tí ń jẹ́ desolation of what you have just done ó ní ìtààmù asharati masakina min awsafi ma na ahlikum that you gather them uh, uh, needy and you give them food the same food you eat at your house ẹ fún ọlọ́jẹ́ Our you want to Huna, or you close them, you, you make a closing for the 10 needs. Faman lam yajid, and if you cannot make, huh? so you cannot make that uh, feeding and that clothing for siyamu salatati ayya. You must make fasting of three days. So àwọn eléyìí ni are the conditions for you coming back to what you have vowed not to do. Ẹnìkan ti wá make vow pé wọ́n ní ṣe kìnníkà kí ní yẹn padà wá ṣe kò wá sí ìṣàgbèsè ọlọ́run yẹn ń bẹ́nu gbèsè tó gbọ́dọ̀ fi sínú bíkwẹ́sì ẹ̀ ẹ̀dá kan mọ̀jọ́ ọlọ́run gbèsè if he is going to if he is willing to make the fast mọ̀jọ́ ọlọ́run gbèsè àrẹ̀mẹ́mẹ́ka mọ̀jọ́ ọlọ́run gbèsè kí n fi hàn mẹ́wàá lójú lóyún ṣùgbọ́n àwọn kan kọ́ it is a compulsory bequest that he made the bequest he bequeathed uh, compulsory. inú examples of Composite bequest ó ní ẹni tí zaka wọ owó ẹ̀ it was zakatable when he was still living and he was fully aware that he was zakatable for whatever reason he has he was unable to remit the zakat ó ti wọ́n fẹ́ kú the compulsory that he make in his birth wípé ẹwà o zaka ọdún méjì mo ti jẹ tí mi ò ti san ẹgbọ́dọ̀ kọ́kọ́ yọ nínú owó mi. So these are more among the compulsory vapors. For a time, ẹjá lọ sí the third kind of vapor that is the prohibited vapors. Àwọn ìran àsọ́ọ́lẹ̀ wíìlì tí ó tọ́kó kókó fíṣọ̀nù draft wíìlì wa. If I saw your draft net, o ìwọ ní kárí mẹ́. Oníkéèyàn lọ bí pé fi, tó fi part of the property máa fi ṣẹlẹ̀ ọ̀bàrìkẹ́lá tẹ́nìkan ní ilẹ̀ mi tí ń bẹ ní àdúgbò yẹn ẹlẹ́bà ń fá àwọn ṣọ́ọ̀ṣì lágbàjá ẹ̀dẹ́kọ́ ṣọ́ọ̀ṣì láti fòye ibi tẹ̀lé wọ́n ní ilẹ̀ mi tí ń bẹ ní àdúgbò báyẹ̀ bá ń fá àwọn eriwo yà táwọn náà máa fi ṣe tí wọn náà láti fòye ibi tẹ̀lé àbẹ́nìkan ní ilẹ̀ ó ti ń bẹ níbìkan ẹ̀bà ń fá àwọn ẹ̀kẹ́ mọ́kẹ́kẹ́ kọ́lé club wọn sáyé and fully or unfully I wọ́n bá fi sọ́rọ̀ ní èèwọ̀ ni àbíkọ ní owó owó part of my money ẹbá fún wọn ní ṣọ́ọ̀ṣì lápájá káàkiri kí ni tẹ́kẹ́ ma fi sílọ̀ ní ṣọ́ọ̀ṣì lábí ní ṣẹ́ṣẹ́lọ̀ so making this kind of big request is prohibited and this is the prohibited kind of uh, bequest so what we have just covered now is that big bequests are of three types we have recommended big bequest we have obligatory bequest and we have prohibited bequest and you have so far given examples of each of these kinds. So now ìgbà yìí, we have another issue here First, a fẹ́ sàlàyé lọ́dà bequest. And that is who can make a bequest? Who can make a bequest? Can anybody just make a bequest? You know, anybody can own a property. Ọmọ tí ọmọ bílíọ̀nù ni can make a can own a property. Tí àwọn ẹmà ti pé ìwà bá rẹ̀ fún wípé òun náà ló tó pọ̀. So not everybody who owns a property has the right to make a bequest. Kìí ṣe gbogbo ẹni tó bá ní nǹkan ló lè make bequest. Sharia stipulate some conditions for who is eligible to make a bequest. Firstly, it must be Baalik, a mature person. A minor cannot make a bequest. A minor, someone that is not mature, ẹni tí ò ti bàlágà mọ̀ tí ò tí ìmọ̀kí náà ń pè ní pé yẹn bàlágà mọ̀ tí ò tí wà responsible religiously kò lè make big question èrò kó ló tó bọ̀ pépé kò ní mọ̀ bóyá kò ní mọ̀ kí ni ewu tí mẹ́ńdọ̀ ṣe ẹni tó ṣe tí ó ṣe àti ó ṣe wíìlì ó ti lọ́kí àti máa wíìlì ní pé owó mi yìí wọ́n dìkù ni ó wọ́n fẹ́ni báyìí ní ìkẹ́lẹ́ owó mi ni ó eléyìí lè wọ́n lè má máa di ìfẹ́ àti So you must be very well aware of the effect of whatever is doing. Get my anything out of my 20 million property, mo fẹ́ fún àwọn èèyàn can ní five million mẹ́. I know the meaning. So Islam ò under fún a minor ẹni tí ò the dàbàdájà kó make request. Bákan náà ni ẹni tó ti bàlágà ṣùgbọ́n wà báyìí rò wọ̀ ṣíìtì làákàyè tí yẹn ó fi make a good decision kò sí lára rẹ̀ ó dàwọn lè wọ́n 30 years Mogabe it. is immature enough to decide what is good or what is not for himself lẹ́yìn tí wọ́n mọ̀gbọ́n wọn ní kí àwọn àyíhùn kí wọ́n kí wọ́n take responsibility lórí owó tí wọ́n ní gan-an àmà ẹ̀kùn wọn ni àwọn ọlọ́wọ́ pè ní àṣùfà they are mature but not mature tó tí wọ́n láǹfààní àti mọ́ kí ló kí ni ó fáwọn ní dáadáa ọ̀nà wọ́n láti tó so don't give the money to them their money they don't give to them so someone that is not mature cannot make a bequest so as sabi a child cannot make a big question. uh, al-majnun an insane person cannot make a big question so àwọn tí a gbọ́dọ̀ sọ pé they can't make a big question here àwọn méjì ni no they can make it they, can make what they can make a big question why they say they can make a big question because big question is is, a, is going to be an external benefit to you pé òyìnbó ní sọ́nà ìgbà tí òfin ìgbà tí òfin ẹ̀rọ rẹ̀ tó fẹ́ ẹ̀rọ rẹ̀ ẹni kó mọ́ rẹ̀ sí kí tó ṣe wà sí àdára tí ó lè máa rí ládàá owó yẹn ọmọdé ó lè ó lè ó bequest so yẹn ti ní the most authentic view pé a bequest can be made by anybody either male or female either Muslim or non-Muslim a Muslim can make a bequest for a very special non-Muslim bẹ́ẹ̀ ni non-Muslim in the family you can bequest for him or her bẹ́ẹ̀ ni you can actually take Receive a word Of a bequest from a non-Muslim. An international person can make a bequest. A young one can make a bequest. Alibadu, NTA, Sabia, a pious person can make what? A bequest. Èyàn ìdọ́tún I said àwọn afẹ́ fíẹ́ to kọ́ nílẹ̀ mọ̀tàkì. Àwọn ẹni rẹ̀ ní lafẹ́ gini, lafẹ́ kọ́ make bequest. Kọ́dà ẹni tí èsẹ̀ ni rẹ̀ náà, when we say ẹni tí èsẹ̀ ni rẹ̀, we mean someone who does not care about Allah's warnings ẹni tí bá mú tí by sharia standard kìí ṣe nílé náà ìsílẹ̀ mùsùlùm ẹni bá ṣe jìnnà by the sharia standard is not a must is not an error yet he can still make a difference because ordinary lè ń gẹ́rẹ́ nílẹ̀ jù olódi ṣe ń tó pọ̀ lọ́dọ́ so someone like him even need to make a request so far that can just even help him láti ta àwọn so What we have just covered here is that uh, anybody can make bequests, be he sane or an insane, Muslim or non-Muslim, male or female, uh, ni their bequest is valid in Sharia Islam. Even an insane person, if someone, I mean, if someone make a bequest on his behalf, no problem in Sharia Islam. Ní ìgbìtọ́ ìbí kwẹ́sìn kọ́ kéde wípé wọ́n fẹ́ gbowó ẹ̀ lọ́wọ́ ẹ̀ láyé kọ́ Because that's equal and vanishing. So ordinarily, none, none of these people have any right to spend their money after they they died. They, they, they, died. So care about bequeath because the part of their money so that uncle is going to be an opportunity for them. So I want to yìí ń pàwọn ìran èèyàn ló lè make a bequest. We have another issue here is the issue is what quantity of wealth to be bequeathed? What quantity of wealth to be bequeathed ẹ̀rìn ló tó pọ̀ ṣé is there any limitation to what amount you can bequeath bẹ́ẹ̀ni there is limitation preferably sharia wants that you bequeath one fifth of your whole property preferably kẹjá ń tẹ́ ẹni tó kó ṣe pọ̀ tó ń tẹ́ ẹni o property yìí o kẹ tó bẹ̀rẹ̀ sí máa will you have said we don't mean by will here bequeathing every other property. You can't do that in Sharia Islam. But you want to bequeath part of your property. So it is preferably by Sharia standard that you bequeath one-fifth of your property. If you see that ah, ah, what I need I, I want, I have many people I want to help. I want them to benefit from my property after a lot more. So I can be, be, be, bequeath more than one fifth. Then you can now bequeath one four or one fourth of what of your property. And if someone still claim, okay, one fourth, I can do more, I can do more. I have more. And I want many uh, uh, many agents to benefit from my property. Say, Basina, you can bequeath one third of his or her property and he must not be preached more than that. Ìtàn sọ níbẹ̀ ni pé Mùsùlùmí ó lè ní kẹ́bù ń dá gbogbo pọ́pátì òun sí márùn-ún ó ní mo yọ̀ǹda ìdá ìdá mẹ́rin fáwọn mọ̀lẹ́bí tí wọ́n jogún mi. Pé ìdá kan ìdá márùn-ún mo fẹ́ fún gbogbo àwọn èrè èèyàn tá a fẹ́ kàwáì mọ́sálásígbà ẹ̀ẹ́dàbílẹ̀ tún kọ́kọ́ kọ̀kọ̀tìlá the beneficiary àwọn àwọn tó benefit nínú bọ́ọ̀dẹ̀gọ́ they will benefit one fifth of your property a ní ẹwà more recommended that you bequeath one fifth if one fifth you feel you can do more then bequeath one fourth if one fourth you, you feel one fourth you can do more then you bequeath one third and you must not do more than that. Anẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam sàábé kan náà sàábé ànábì sàájú ọ̀rẹ́ ẹ̀ and he was even thinking it was going to be the sickness of death ànábì wa lọ kí sílé nígbà tí ànábì kí sílé tánàbì lọ bẹ̀ẹ́ wò ẹ̀rọ ẹ̀rọ ìṣirẹ́bì súnà ó wá sọ fún ànábì wípé òdúṣe ọlọ́run I have this and I have that pé ó wu òun tí òun pín gbogbo tó ní ní bùká ní pọ́pátì òun kó ń pẹ́ sí márùn anábì ní ọ̀hún fẹ́ pín sí méjì sọ́dì ọ̀hún fẹ́ pín pọ́pátì ọdún méjì anábì ní odò máa pẹ́ sí méjì ó tó ní òun fẹ́ ọkọ̀kọ́ fẹ́ fún òun fẹ́ wíìlì ìdìwó lọ́nà ìṣọ́pàtì anábì ní fẹ́ wíìlì ìdìwó lọ́nà ìṣọ́pàtì Then he said he wanted to will half of his property. And that means you can't will half of the property. Only then I want to will one third of my property. And that means one third of the property is also much, but no problem. So àdísì yìí, incident yìí ni ó jẹ́ standard wípé a Muslim must not bequeath more than one third of his or her property. Especially if you have heirs that will need that property after your death. The only area where a Muslim may decide to win half of his property or win even the whole of his property is if he has no any heir that will come after him. Bàbá Òsímá ìyá ò sí má kò lọ́mọ ìyá wájú kò ní lẹ́yìn kò lọ́nkú kò lọ́ntì kò ní gbogbo family kò ti láti ókè ókè wà ní kò máa ní family it doesn't know all of the family kò sọ́mọ kò síyàwó and he has much property he then allowed that he bequeath the world of his property but if he has head that will inherit after him èwọ̀ nínú ṣayá ìsìlámù kí ó bequeath the whole of his property or even more than one third of his property. And the reason this Sharia has become that is that ìnáka ẹnu tẹ̀zọ́rọ̀ wọ́rọ̀ sátàkà ọgbùnìyà ka ní kọ́ kú kọ́ fàwọn tí ó jogún rẹ̀ lẹ́ni táwà ókè ṣayìròmín ẹ̀yẹ̀kàkà fún ojú hannas ó dájú bí wọ́n ṣe lówó tó kọ́ wá fàwọn ọmọ rẹ̀ lẹ́ni kama wá lọ tọrọ owó lẹ́yìn tí ẹ ẹni adájọ́ ọkọ̀ it was a general sourcing your generosity should start from your home from your house from your family they must benefit more from your generosity before someone outside will benefit kò kò wá logical kò sì bá sùlámù that someone outside benefits more or even the whole of your generosity when someone that is very close to you, I mean your family, are not benefiting anything. Sharia of So, we have covered here the quantity of wealth to be bequeathed. Then later we have another issue to be discussed, and that is the conditions of the beneficiary of a bequest. What are the conditions of someone to benefit from our bequest? Látọ̀kọ́ lẹ́yẹ̀ká ní everybody can bequest. Everybody can make a, can, can, can make a bequest ṣùgbọ́n not everybody can be a beneficiary to a bequest. ẹni tí ó benefit from our bequest must be a Muslim. A Muslim must not bequeath for a non-Muslim except under the condition pé the non-Muslim is a close relative to him. His dad, his mom, that is, is very sure they are not going to inherit. So who here can make a bequest for them. But you see, kọ́ you must not make a difference for a non-Muslim while you have a Muslim or okay, ti totally uh, abominable you have a bequest for a group of uh, for groups of us of non-Muslim ilé ìwọ ni ẹ̀bùkan ẹ̀bà fún owó yìí ẹ̀bà ń kún fáwọn ìjọ sẹ̀rẹ̀ àwọn ilé nǹkan ìjọ kẹ́rágbù àbí a, a society that is being run by non-Muslims So wọ́n ti fi ń sẹ́nà ọba àìkọ́lá they can't be beneficiary to your bequest you must make a bequest to a saint you can't make a bequest for an insane or a mad person bákan náà ni tí ọ̀ make bequest fún òun lẹ́ni tó ní right or capacity láti lè carry out transaction in Islam. Àwọn ilé nǹkan àwọn ni àwọn tí ó ṣe àǹfààní from your bequest. Tó túnmọ̀ rí pé, ìdá àwọn sọ mí ni pé nígbà tí wọ́n bá fẹ́ make bequest, you must look to these conditions. Bákan náà àwọn will managers, whoever is going to manage your will after your death, must also see to these conditions when they want to manage and execute your bequest tẹ́lẹ̀ kẹta wíìlì wípé ẹ̀bà fún lágbájá ní part of the will mọ̀tọ́tọ̀ wọ́n kú lágbájá tó wà nínú draft ní padà wá bí kọ́ òun rèé ńgbà ẹ̀rọ so a lè fún ní that will kò lè bẹ́rẹ̀ sí ìbẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ àbọ́ni ẹ̀bà fún lágbájá àbí ìjọ lágbájá ní part of the will and they were, they were Muslim group ńgbà yẹn nígbà tó ń sọ wá kún kọ́ ọdún tí ẹ̀rì Oh, you can never benefit from that bequest. Ilé ìkọlù tí a tún gbọdọ̀ gbọ́yé ni pé there are conditions for the beneficiary of a bequest. There are conditions for the beneficiary of the bequest. Also, we still have another issue here, and it is uh, recommended, recommended areas of bequest. Recommended areas of bequest. Ó láwọn area tí ṣẹ̀rí afẹ́ pé tààbà tí ẹ̀ ṣe wà sí yà wa káwọn èèyàn benefit irú àwọn area sì yẹn ní ká gbìyànjú ká láti wà sí yà. Some are personal and some are not personal. Inú àwọn recommended areas that are very personal to the uh, will drafter ó ní ẹni tó lọ́mọ tó pọ̀ lápèjì ọlọ́mọbìnrin lápèjúwe ó ní àwọn ọmọ kéèkéé lápèjúwe irú ń tọ̀hún ó wà recommended fún kọ́kọ́ sínú pé àwọn ọmọ mi obìnrin ẹ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n lọ́kọ less than twenty years ó kéré jù lápèjúwe ìwọ tí ọba jẹ́wọ́ ni wà sí yumi tí ìbá sáyé mọ́ wọ́n jẹ́ kọ́ ọmọ mi kẹ́kẹ́ náà obìnrin kí ó pẹ́ lọ́kọ o àwọn ìdí mọ́kọ̀ wá báyìí báyìí báyìí ni má jẹ mọ́ tí ọgbọ̀dọ̀ rí o tọ́ bá ti rí mọ́fún o má sì tẹ̀lé jù bẹ́ẹ̀ lọ o wọ́n sì tó lọ́kọ́ bá mọ́gún tó gé báyìí báyìí báyìí pinnu wọn personal tó yẹ nípa ìgbésẹ̀ ayé àwọn ọmọ tí ẹ̀yẹ sílẹ̀ àbíkọ ní àwọn ọmọ kéékèèké ẹ̀dàkùn ẹ̀ bá ti pín ogún tán owó tí wọ́n máa ń nánà kúnná o ẹgbẹ̀rún lórí wọn o These are personal bequests and they are more recommended. Ó wà náà àwọn nǹkan draft ẹni tí ó kọ wà general bequest wípé inú owó mẹ́lá fún gbogbo àwọn ìran aláìní tí mẹ́lá dúgbò yìí ẹbá ń yọ ìkan báyìí fún ẹmọ́ bá ń fi fún wọn báyìí báyìí ó depend tẹ́tẹ́ bá fi ẹ̀rí wọ́pọ̀ àwọn olùmọ̀ tí wọ́n mẹ́ àwọn àfá tí ní mẹ́ àdúgbò ìlàkòtò ọlọ́run ẹbá wọ́yà mẹ́wàá ní ọkẹ́ ọmọ fún wọn lówó sójúmọ́ o àbí kẹnyà ẹbá wọn mọ́sán sí mẹ́ta ẹmà general bequest gbogbo ẹ̀ náà kọ́ di a recommended for bequesting tẹ ẹbá mú lówó mi tẹ ẹbá fi gbé kàndà o káwọn Are other areas that are Alimah did cover, but they are areas, okay? And even the quiz, okay, ẹba múnú owó mi, ẹba try láti bá fund foundation kan tí ó máa mọ́rú tó báyìí báyìí, bí ẹjú máa sànà rẹ̀ káàkiri ni, tí ó máa sànà àwọn akẹ́kọ̀ọ́ ni. Because it can make different areas tí wàá bí quiz tó lè pé dáadáa rẹ̀ ń kọ́ yóò máa ṣe àǹfààní sí ẹ̀bá ti kúta. Other areas we are going to cover only uh, there must be witnesses to bequest. Akudu alwasiya, afẹ́kọ̀ bequest. Before I Kadodo and witness, on our lè gbà Wasiya, will, bequest may be informal and informal. Informal in the sense that it may be a verbal bequeathing tẹ́mọ àwọn èèyàn bíi méjì mẹ́ta mẹ́rin jòkúlẹ̀ pé lágbájá mo ní báyìí ní dúkìá mo ní báyìí ní dúkìá mo ní báyìí ní dúkìá mo ní báyìí ní dúkìá báyìí báyìí báyìí ẹ bá ń pín gbogbo ẹ̀ sí ọ̀nà márùn-ún ẹ ń pín gbogbo ẹ̀ sí ọ̀nà mẹ́rin ẹ ń pín gbogbo ẹ̀ sí ọ̀nà mẹ́ta kí àwọn tí wọ́n jẹ ogún mi kan mú tiwọn mẹ́ ètò bá wà níwà wọ̀síyà yìí ẹ ń sọ báyìí bẹ́ẹ̀ àwọn yíò ni ó jẹ́ witnesses even though the bequest is what is verbal and it may be written tí wọ́n ń pè ní so ètí wọ́n ń pè ní testate ni pé kí ni a kọ the official way kí ni a kọ́ọ́lẹ̀ tó wà valid kí ni a kọ́ọ́lẹ̀ táwọn èèyàn ó lè gáà ìntókọ́ ah, ìntókọ́ ìntókọ́ sílé yóò ìntókọ́ sílé yóò and can be referred to whenever it is needed. So lè ń kọ́ o lè wá bẹ́ẹ̀. Méjèèjì náà ló tọ́. Méjèèjì náà ló bá ṣọ̀rí àmì. Tẹ́fin tó wà tó gba tí máa jù ní pé alìkìtàbà ni. Ìtọ́lá bá ń bá wa sọ̀rọ̀ nípa Akudu Arvehan pé kákàkàkà yáwó, káwà fe kọ àkọọ́lẹ̀ kí mo yáwó, àbí kí a yá nǹkan, káwà fẹ́ fi nǹkan dúró in tó pè ní ká kọ́lẹ̀ ya ayyuha alladhina amanu idha tadayantum bidaynin ila ajalin musamma faktubuhu ó ní ẹ̀kọ́lẹ̀ falyaktu bainakum katibun ẹni kẹ́gbọ́dọ̀ jẹ́ ní tí ó tẹ́rẹ olùkọ́ akẹ́dẹ́dẹ́ lọ́gbọ́dọ̀ kọ́ gbọ́dọ̀ kọ́lẹ̀ pé báyìí báyìí yìí ló jájù ọlọ́nkà dákọ ápùdù déyìn ń bẹ̀ gbogbo àwọn ìran òkúdù míì tí ó rí sí àyè kọ́ọ́lẹ̀ táyẹ̀ rí dọ́kúmẹ́ntìrì lè bá dá wàhálà rẹ̀ rẹ̀ so ìyẹn gbọdọ̀ gbẹ̀lú kí yẹn rí pé bí a ti kọ́ náà nìyẹn ó kọ́ kí yẹn kọ́ bí a ti sọ náà ní ìyẹn sọ kọ́ ìyẹn lè má kọ́ ìyẹn lè má sọ ó fi ṣe sídé káwọn tí ó wà lẹ́yìn yẹn mà nígbà tó ọmọ kaná àwọn mọ̀lẹ́bìnrin ọlọ́mọ̀kọ́ yáwó lẹ́lẹ́ bọ̀ gbogbo yíò náà fẹ́ tó dáa jù kí ni èyí ta kọ́ọ́lẹ̀ àbẹ́yìí tí a fẹnu sọ àti ìsàkálẹ̀ witness to our bequest tàbá kọ́ àkọọ́lẹ̀ ta ṣe will we need, we need bequest where do we need bequest where where do we need uh, witnesses o ní pé ìlẹ̀tà náà zọ̀ wọ́n ilé kún kẹ́yìn mọ́sí láyé má kí wà láàmà sẹ̀ lẹ́yìn kẹ́ni báyìí ni bàyẹ̀ kọ́ alágbẹ́yẹ́ mẹ́lẹ̀ kún kọ́ lọ sílẹ̀ so the witnesses would there láwọn náà sì gbọ́dọ̀ láwọn ò ní jẹ́ witness ọ̀láyà bàṣùwàdá ìdáàmà àdùrú pé àwọn tó bá jẹ́ witness yẹ wọ̀ gan ni kẹ́láwọn ò tún ní wá jẹ́ jẹ́jẹ́ láti wá wí tí wọ́n mọ̀ níta ìṣẹ̀lẹ̀ yẹn pé ẹnikẹ́ni tó bá jẹ́ witness of a case either a case of will or other cases ó jẹ́ witness mẹ́ ọwá pè ọ láti wá make the declaration of what you witness or wá fẹ́ witness your fẹ́ declare ọlọ́dún ọmọ yẹn túmọ̀ فإنه آثم قلبه ẹlẹ́sẹ̀ يو olùsẹ́lọ̀ أو ń bẹ ọwá síbí pọ̀ sílẹ̀ nínú àwọn ayà tó make a more commanding to have witnesses when you are having a winning when you are bequeathing especially when you want to make a bequeath in a place where you are a traveler where you have anybody among your relatives so to see what you are bequeathing or are more recommended to, to find witnesses, not ordinary witnesses. You find uh, pious witnesses. Ọlọ́run àbáni ọ̀sọ́kùn ìmá ìdá, Aya 106. Tó ní, yà áyí ọ̀lẹ́bí na àbànù, ẹni tẹ́ ní gbàgbọ́, ṣàhádà tó bá yìí nìkọ̀. Ẹwà àwọn tí ó jẹ́rìí láàrin إذا حضر أحدكم الموت حين الوصية tí kú bá ti fẹ́ mú kanú yín lọ tó tí mọ̀ pé ń gbà tí kú bá ti fẹ́ mú yẹn lọ́pọ̀ ìsí nítorí níyọ wàsíyà tí ẹgbẹ́rẹ́rì ní wàsíyà ń ṣàhádẹ́tú báyìí nìkan ẹgbẹ́dọ̀ àwọn tí ó jẹ́ rí pé ẹ̀ ń rí ní wàsíyà ordinarily àwọn tẹ́ mú tún ó jẹ́ witness yìí is náà ní ìzàwà àádìlì nìkan two pious people among you among you men among you the Muslims even though you are a traveler eh, you are a you are journeying so you must find witnesses among those whom you are journeying together Let the witness your bequeathing that, gbẹ bá wá wà very unlucky débi wípé where you are you can't find any Muslim let alone two Muslims, to make the witnessing Our Qurani min ghayrikum. No problem. Ẹlẹ̀ wá wọn tí è ṣe in as much they are reliable pé òye parọ́, káwọn náà wá jẹ́rìí pé báyìí ni mo kọ́ lọ, tí ń sọ sí ìpìlẹ̀ wípé a Muslim must find witnesses among the Muslims. But Shirikan is in a journey where you can find, you can't find any Muslim to witness your bequeathing. No problem. Our Qurani. من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت كنت أعلمون رأي نبي you will need witnesses to us to our bequestion to our bequestion so eléyìí kọ́ inú àwọn nǹkan tí sharia kọ́ wa nípa bequestion so the final note a ní altering the draft of a will kéèyàn ti kọ wíìlì lẹ̀ so the alter so the change the altering if it comes from the drafter the owner of the property that means kò tí kú ní ẹ̀ kò sí àbúrú mẹ́ mo lè wíìlì pé lápẹ́jẹ́ ni ẹ fún ní nǹkan lónìí kí ní ọlọ́kọ́wọ́ kí n tí jòkó rẹ̀ mo lè wíìlì pé ẹ fún ní nǹkan kékeré lónìí kí ní kókó tó ní káfún tó kọ̀ọ́lá so ìyẹn lè máa change wíìlì yẹn kó yá ń gẹ́nà ní tí máa ń bàkẹ́yẹ ìyẹn máa change yẹn máa update ìwú yẹn tó lásọ̀ọ́ But we mean here for someone living after the death of the property owner, kó ti the draft of the will kó wá lóun fẹ́ alter rẹ̀, ó fẹ́ change rẹ̀, ó modify rẹ̀, especially láti suit your own personal wills and purposes. Ilé nǹkan ìwò ní ṣẹlẹ̀ Islam. Ìwò ní kíyàn fọwọ́ kan wíìlì tẹni tó wíìlì ẹ̀ ti kú. Kẹwàá change rẹ̀ láti suit, not even suiting the religion, You are shooting your own personal one from the wheel eléyìí kọ́ èwò oríṣẹ́ ẹ̀ṣà tó ní nùsọ́dù bá kọ́rọ̀ wọ́n lọ́wọ́ bá sọ nípa yí pé فمن بدله بعد ما سمعه فإنما اسمه على الذين يبدلونه ọlọ́ni ẹnikẹ́ni tó bá lọ Change wíìlì lẹ́yìn tí wọ́n ti gbọ́ nínú ẹ̀lẹ̀ pé ìgbàmí mẹ́rin mọ́ra jẹ́ pé yóò gbàgbọ́n bá dà máa tọ̀mí àwò lẹ́yìn tó ti gbọ́ bí ẹni tó ní property lè bí kú ìfẹ́ kalẹ̀ ọwá lọ chéńjì the bequest of the property owner bá dà máa tọ̀mí àwò lẹ́yìn tó ti gbọ́ bó ṣe wí kalẹ̀ fa innama ismuhu ala alladhina yubadiluna ẹni tó kú wọn ní pọ́pọ́lá that alter the will lọ́mọ ní problem lọ́mọ lẹ́sẹ̀ ìyẹn tí ó wáyé pé you offer it yàní uh, unjustifiably but pé ìyẹn ní unjustifiable reason for altering the way ọlọ́mọ sọ pé lọ́mọ fẹ́ yáyà ومن خاف من موص جنفا فمن خاف من موص جنفا فيوطر ثم جنكم kọ wíìlì kàríkà bẹ́ẹ̀ ṣe wíìlì kalẹ̀ kò bẹ́ẹ̀ lọ́mù á ọmọ yìí ó jògbé fún nìkan fa asulaha you now corrected him while he was giving the wrong bequeathing ó dàbẹ́ àbí you, were unable to correct him when he was bequeathing it ṣàbùkù if you can change it after the death of the property owner who yìí nǹkan the altering is allowed. فمن خاف من موسى جانفا fàáṣùlá iná tẹ́jì fàílẹ̀lá gọ̀fúrò wàhìn afáàní ìtumọ̀ rẹ̀ ń bẹ̀ ni pé kọ́dà that you also read is also like a sin bẹ́ẹ̀ni wọ́n kọ́ ọ̀rẹ́ lẹ́sẹ̀ àdíká ní fàílẹ̀lá gọ̀fúrò wàhìn that you have him to alter the bad will as will ọlọ́wọ́ fi your own alter Him. altering láti fi kí ni ṣe àforíjì fóńtọ̀ On the final note, we are having nullifiers for the deposit èyàn ti kọ àkọọ́lẹ̀ ẹlẹ̀ ó ti ṣe wúlé lẹ̀ there are some things that may nullify the validity of a will even after the death of the will uh, drafter uh, akadi ẹ̀ fún wa some of you have even said before ó ní pé ìzàjúnà ni mú sọ́ọ̀lẹ̀hú bí tasọ́lùwọ̀f àbánà ń gbà kó mẹ́kú ní lágbàdá ní kó mẹ́ mú táwọn ọmọ omi obìnrin táwọn fẹ́ gba ìyọ̀ǹda kí wọ́n lọ kọ́kọ́ ọmọ lọ bá wọ́n ti gbogbo ń jáwé gbà nípa àwọn àmì kọ́ ọlọ́bá lábọ́já ó ní mú sọ́ àlàbò pẹ̀lú nísìn ó ń tàn padà wá orí àlèrè orí yóò sì lè gbé wà níyìn fún mùsùlùmí tó bẹ̀rẹ̀ títí lọ́kọ́ wíyìn kọ́ ò di bequest bequested to him ó ti wà notified àwọn ẹlòmíì tó tó náà wà reliable tó sì ní right to that post inú family absent àbí wọ́n ní ẹ̀yẹ kọ́ mọ́sá sílẹ̀ wọ́n ní mọ́sá sí mi ó afẹ́ lágbẹ́yà ní kó máa pẹ̀rún bẹ́ẹ̀ ní bọ́ọ̀dẹ̀ gbọ́dọ̀ pọ̀ ní fún olùsẹ́ ó rẹ̀ wá yá ọdún wá kú tán afẹ́ alábáyà ní ìpèrò pọ̀ ìwé báyà rẹ̀ àbọ́sẹ̀ ti ní kà sí ọdún so àgbẹ̀ ipò tuntun tí ó ń hold yẹn based on that wọ̀ sí ìyá kò ní ní láti mọ̀ tún àwọn notifiers of the Roger and and And ìdàrọ́jà àyìnmó sí ẹnìwọ̀sí ẹni tó bí kọ́ ìbùn kò tí kù bá wá fà wá fàwíyà eré ìdí ìsinmi wá ní fàwíyà kò ìgbò wúlò mọ́nu pé pé ápùdù já ìzù ní ìṣẹ́ ápùdù lásìm ápùdù lásìm ní a kind of contract that you don't have any right to revoke. Tẹ́gbà ti bẹ̀rẹ̀ sí mú contract yẹn lọ́kọ̀ o, irrevocable. But Akidu Jaize ti ẹ̀kọ́, ráhùn ilẹ̀ ti má. So, inú òkúrù Jaize ni wọ̀ sí yàwá. So, uh, uh, uh, somebody who, who, who has given uh, a bequest may come and say, I want to revoke the bequest. I'm not, I'm not bequesting again. So kò sábà gbogbo ìṣẹ̀lẹ̀ ṣùgbà. Ẹlẹ́ẹ̀kọ́ ẹ̀ka nínú àwọn tó lè jẹ́ modifiers of bequest, bequest ìdá mẹ́ta ìmú sọ́ọ̀lẹ̀ hu kọ́bìlà mọ́tì ìmú sí. Wọ́n ní tí n bá ti kú. Lágbàjá ẹ bá ń fún ní mọ́tò yìí. Lágbàjá ẹ bá ń fún nílé yìí. Ọlọ́run wọn kádà yà wípé, dókítà àwọn àrùn kí bóyá ẹ̀ ń sájọ́ kú ni ọlọ́run akádà pé ẹni tá ní kí wọ́n fún ní gangan ti sáájú wa ń mọ́tọ́ fún ọ̀dọ̀ ṣe kún bẹ̀rẹ̀ o wà sí the right of wà sí ẹ̀wà sáré sẹ́wọ́n ẹlọ́fà àwọn fẹ́rẹ̀ntì ọ̀hún ẹni tó ní the bequest is no more than the uh, bequest is nullified ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀yìn àwọn nullifiers of a bequest إذا تلف الموصى به إليه ما تكبر فون لبدا lọ́pọ̀ sí ẹ̀tí wà kú àbíjẹ́ tó kú ga ó ti ẹ̀kú sílẹ̀ náà ilé bá bàjẹ́ ilé ilé bá wúrà nìyà àbẹ́ ní ìjọba ìjọba tẹ̀wà tẹ̀wà bá bá díkà láàrín ilẹ̀ wọ́n ti gba ọba sí wọn so in tí wọ́n ní ká fún àsìbíkú ẹ̀sìn kọ́ kò sí mọ́ so níwọ̀n sí kí yẹ̀rí sí máa ń kọ́ there's no any right láti claim pọ̀ gẹ́gà bí press kẹta so inú àwọn nǹkan tí ó tún lè nullify uh, the validity of a bequest is ìràrọ́dà helmu sọ́ọ̀lẹ̀hu wọ́n ni uh, kíyàn fún yàn kíyàn sí gbà odó sádà mo fún ọ ẹni tá a fún ní nǹkan tó gbà lọ́wọ́ ọ̀gá ló ń tàn ó pẹ̀wà á máa ń gá pẹ̀lẹ́ ni òun ń pẹ̀wálé ní ìmẹ́nu sọ̀rọ̀ yá àtìlámù wípé ó dáa kíyàn máa dáa ẹ̀bùn tí ẹ̀yìn kẹ́ bá bẹ́ẹ̀bùn lọ́wọ́ yóò pààyàn lẹ́ni ẹni lọ́gbàjá ẹgbàjá ti kú tẹ́ẹ̀bá fún ní mọ́tò yìí ẹgbàjá mọ́tò fún ẹgbàjá mọ́tò bí mọ́tò jẹ́ oúnjẹ ló sí lọ́gbẹ̀ẹ́ ní àkókò tí ẹ̀fẹ́ wọ́n lọ́wọ́ fẹ́ kí ni wọ́n ti parí lánà sọkò sọkò àbáyé ni mọ́nà ó ti ó ti àìfẹ́ rẹ̀ àwọn téèyàn bá ti gbà báyìí kò tí ì jẹun tí má ní mo fún yẹn ní kéré kẹ́ẹ̀ bá sì mú mo lè lè fẹ́ má. ìgbà tí ẹ bá tó mú ló dìdí bọ̀ tí ẹ bá sì mú mo lè ní ìfún yẹn má. àbí káyìn gbọ́ bá tiẹ̀ wá dà àyèwá dà ń àdóyè mo fún yẹn ẹ̀fẹ́. ìfẹ́ tí yìí ń kọ́ ó ti invalidate mo fún yẹn nínú so bẹ́ẹ̀ náà ni wọ́n fi ẹ̀rẹ́ ní bàbá lòun fẹ́ má àìfẹ́ máa yà ń kọ́ ó ti bàájẹ́ ò kìí ṣe valid request ma and finally inshallah inú àwọn nullifiers tí ó lè nullify uh, the validity of a bequest إذا قتل الموصى له الموصي قياسا على قتل الوارث للموروث ẹni a ní olóògbé ojúbọ ní fókù ẹ sínú gbígbé má ti kú wọn nìkan gbélé yìí ojú ẹ̀má ti wá ràn sílé ọba lọ pa àbúrò bá tí ẹ̀má lọ pa ẹni tí ó jẹ́ dónà tó bì pín sí bí kwẹ́sì fún yàn kó ń tọ̀ ń tó kú yálà ó pa á ní ó máa mà pa kó fi lè rógún gbé àbóṣe ẹ̀ka kọ́sìlà kọ́tọ̀ yìí tó kó máa máa that he is responsible for his death or to invalidate his right to have anything from him at the bequest. So eléyìí ni díẹ̀ he, a lè ṣàlàyé fún wa nípa òfin sharia Islam tí ó ní báṣepapọ̀ mọ́ will and bequest tí ń jẹ́ àlùwàsíyà ní sharia Islam. Ẹni tí a sọ ní final note ẹni tí àwọn mùsùlùmí kí a ka apá ìmọ̀ yìí náà ká pa inú ọmọ tí ó sáǹfààní fún wa láìkàrà kí á mà ní inú ọmọ tá a tún lè fi gbìyànjú láti lè fi establish a social assistance fúnra wa social uh, uh, solidarity ara wa tó bá ní nǹkan tó pọ̀ so ìyẹn lè bequest from what you have fáwọn tí wọn ò ní bó ṣe tán fún wa náà nígbà ń bẹ láyé kí ó jẹ́ pé a ma ṣe gifting a ma ṣe yíba ni a ma donate ni fáwọn tí àjọ ń lo ayé we can as well ká jẹ́ káwọn tí wọ́n ma lo ayé láyé sí tiwa náà ká benefit nínú ìtọ́lọ̀mọ̀bá àríkẹ́ ọlábùnwà abẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́pọ̀lẹ́ ká sáǹfàní pẹ̀lú tí a wí àwọn tí a sọ àwọn tí a gbọ́ tí ó wúlò fún wa ní ayé àkàrkìyàmà ọlọ́mọ lò ní ìbàlẹ́jọ aburú fún wa láyé àti ní àkàrkìyàmà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك